ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ̀mí mímọ́ ẹ ṣé o Tolú. I don't know I want to do many things come and check the tea for me microwave yẹn ti stop. ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin kúkú lágbára wa ẹ̀yin mímọ́ ẹ ṣé. bó tiẹ̀ jẹ́ pé wọn ò fẹ́ ká sọ̀rọ̀ lọ́jọ́ sunday àbí we are going to talk ni wọn ò ń gbóhùn má gbogbo lẹ́nu happy sunday to everybody kò tí pé thirty minutes na fifteen minutes àbí ó yẹ kó fifteen minutes mọ́ àbí. yes. orúkọ ẹ̀ ṣe ń dán i wish my baby could know bá ti ṣe tán bá mi mú tòmátò tó bá mi fi sí kíní yẹn fẹ́ ṣe. yes ẹ káàbọ̀ sí orí ètò àmì mo ní ẹ káàbọ̀ ẹ kú ilé ẹ kú ọjọ́ mẹ́ta iṣẹ́ dáadáa la bá yín orúkọ tèmi ni Bọ́lá Fọláṣadé ká tó máa lọ you know I can't do without prayer heavenly father Bọ́lá Fọláṣadé say thank you for this moment I worship you Lord for this hour be thou exalted be glorified forever in Jesus name àwa gbà yín gbọ́ o torí ẹ̀ la ṣe ń pè ní gbogbo ìgbà ní gbogbo ọ̀nà má jẹ́ kójú tiwa o ẹ̀ṣẹ̀ tó lè dí wa lọ́wọ́ ní wákàtí ní ọ̀nà yìí nísinsìnyí Olúwa dáríjì wa afẹ́ wí Olúwa bá wa wí afẹ́ sọ̀rọ̀ Olúwa bá gbọ́ni wa sọ̀rọ̀ gbogbo àwọn ènìyàn tàbẹ̀ sí ìgboro tàbẹ̀ sínú ayé yìí láti yọ wa lẹ́nu láti máa dààmú wa àbí láti dààmú péjì tèmi Ọlọ́run bá mi dè wọ́n lọ́wọ́ àti ẹ̀sìn gbogbo ohun tó ń ní kó ṣe fún mi kó dà lé wọn lórí Ọlọ́run gbàkóso ẹnu ẹnu méje àṣẹ ó di agbára àṣẹ tí bá ti pa láyé tí mo pa nínú ilé mi nísinsìnyí fìdí rẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè tí ó bá ti consign fìdí rẹ̀ múlẹ̀ o májò pẹ́ májò jìnnà etí tó bá ti gba àwọn tó wà níbo agbára kán ṣe nǹkan sí àwọn ènìyàn búburú tó wà ní orílẹ̀-èdè wa tí wọ́n máa ń pera wọn ní ènìyàn rere àṣé wọn ni a kò fẹ́ kó bò tú wọn ní àṣírí sí ìta gbangba àṣé wọn kó tú perégedé kó tú baragada bó bá ti tú má dárí jì wọ́n mọ́ ọlọ́run gba orílẹ̀-èdè náà sílẹ̀ lọ́wọ́ ogun a ní kẹ́ ṣe lẹ́ǹkan kò sí nǹkan tẹ́yìn ọlọ́run kò lè ṣe ẹni tó bá gbà yín gbọ́ ojú ò tì láéláé ẹ̀wọ́ gbà yín gbọ́ o olúwa má tiwa kò sì ní tiwa o bẹ́ẹ̀ lórí etí mò ń wí ẹnikẹ́ni tó bá ń tájẹ̀tì mi àbí tó fún ìfẹ́ ibi fún èmi àtọmọ mi ẹ̀dá bẹ̀bí kó bá wọn tilétilé tọmọtọmọ ibi kó bá wọn o ibi ò ní bá wa bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà jésù agbára wa àmín ẹnu mi mo ti bọ àṣẹ mo ti bọ oyin mo ti bọ ẹ̀mí mímú bẹ́ẹ̀ ló máa rí kò sí ní yí padà jésù olúwa wa èyí tá a bá ti dé olúwa dé èyí tá a bá tú ọ̀run tú jésù olúwa wa àmín ẹ káàbọ̀ ẹ̀rí ẹ̀rí táìtù yẹn àwọn oríṣiríṣi nǹkan tó ń lọ àwọn èèyàn máa kàn tẹ̀ bí eré when there is problem when there is killing when there is a, a lot of offence and a lot of calamity and a lot of crime a lot of people they will come out and start acting and talking as if you understand me they are planning it they are putting it on the media First, I want to start with, uh, don't forget about Mohbad case. For those of you on the case of Mohbad, I know the people behind àwa ti mọ bẹ́ẹ̀ ni a ti mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni a lè má mọ̀ tán but a ti mọ seventy percent of whatever happened to Mohbad yes kì í ṣe rọ o the lord of you know because gbogbo nǹkan tàwa ṣe rí bẹ́ẹ̀ ṣe gbogbo ẹni tó ń tó ń tí ò fẹ́ jẹ́ kí page mi tó fẹ́ ba page mi yìí jẹ́sẹ̀ pé ò ní growth òfà tó o bá ti ṣe fẹ́ wa ọlọ́run bá mi jẹ́ okun ẹ̀mí ẹ̀dá bẹ́ẹ̀ bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ ní wéréwéré àti ní kíákíá ikú àìtọ́jọ́ ni kò fi pa ẹnikẹ́ni tó ń da page mi láàmú gbogbo àwọn ènìyàn tí wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ ti platform pé ẹ má ti ẹ̀ pa tó ń pera wọn ní alágbára nínú ayé àbí nǹkan tó nǹkan jẹ́ olúwa fi ẹ̀mí wọn ṣòfò torí wọ́n tẹ ilẹ̀ wọ́n sì bà iye ẹlòmíràn jẹ́ láti rò pé kò sẹ́ni tó lè mú wọn àwọn ẹ̀dá mi olúwa fi wọ́n ṣòfò sẹ́ ọ̀run tú wọn ní àṣírí yamayama má gbà fún wọn bẹ́ẹ̀ ló máa rí kò ní padà yéṣu olúwa wa àmín ẹ má you see either you you post it you share it you block it ayé yín bó ṣe máa rí nìyẹn ayé yín máa bàjẹ́ sẹ̀ for ikú ẹtì ẹ̀ bá page ẹ̀fẹ́ bá page mi jẹ́ fẹ́ bá yé mi jẹ́ ayé yín máa bàjẹ́ because èmi ní agbára tó máa ń dàbí padà sórí oníbi ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ tó wà nínú mi bẹ́ẹ̀ ni now sherry when it when it well, I mean sorry when it I mean when there is activities crime like that happening in Nigeria and when some question is being thrown to the public when there is some things tó bá ti ṣẹlẹ̀ tó jẹ́ pé they actually want to cover it then a lot of yẹ máa máa rí a lot of sin a lot of they be creative wàá máa rí àwọn creativities wèrè kan they be give be giving some interview and that interview be going viral just to suppress and to press down to cover some sin to forget some certain, certain case bíbélì dẹ̀ sọ fún wa pé àlè máa gbé ní ẹ̀ṣẹ̀ká ní kórè ọ̀fẹ́ máa pọ̀ sí bẹ́ẹ̀ ni ha a fẹ́ kí orílẹ̀-èdè tó gbogbo àwọn tó máa ń sọ̀rọ̀ tí wọ́n máa ń lò fún iṣẹ́ yìí náà all these people they are using for the evil activities the ladies both boys and girls all of them of, of course they pay them they be the one to criticize but if you want to be tó bá fẹ́ jó ṣáká wàá jó ṣoko ọ̀ṣáká tó bá sì fẹ́ jó ṣoko wàá jó ṣoko if you want to be a true sayer be activist you must not be a partial Okay? Now let me start from tone matter. You know, in the beginning of this issue, after some time when that boy died, when they killed that boy, you know, Tone didn't talk. I won't forget to. I won't. I will not remove my mouth from Tone. Okay? Tone, she's up to something. I tell you, you know, when you listen to Tone, you know that they are connected. She even said she live in, she mentioned Baba Awolowo in one video. Ìyẹn ò kàn mí o tá fẹ́ sọ̀rọ̀ wọn fi orúkọ ẹnì wọ ìjọba ọ̀run oníkálukú dẹ̀ ló gbé ayé ẹ̀ sáyé but èmi Bọ́lá I will not be rude to anybody God forbid but either anybody tó bá kàn if any man or woman commit offence either from any place okay either from Ijebu o even if the person is from Ikare o is from Lagos o nobody should be above the law of the whole country called Nigeria alright nobody they've tried to tell me that Auto uh, your daughter is from Epe o Wumi is from Epe your daughter is from Ijebu o related to Ijebu also Wumi is from Ijebu I'm not saying Wumi is the one that kill anybody o but he I when some people try to cover some people uh, some things and then pushing some blame to innocent people suffer innocent people for fun they've done, done, done that for me this is not the time I'm going to claim any place that I'm coming from because Epe Kuma mi ì tí ì jẹ nǹkan kan nínú ẹ̀pẹ́ ó ti yẹ yín kọ́nà ń wo ọmọ mi fún mi ìgbà tí wọ́n discover mi ìtì ẹ̀tí kọ́kọ́ fẹ́ sọ yẹn náà let me go straight to the point torí mhm, let me go straight to the point tóun the last time the first time when that boy died I'm speaking English because of people who don't I know I have a lot of people who don't speak my language yeah when tóun when that boy died when Mohbad ìlérí olúwa when they kill him for days Toun didn't say anything but when they notice that wọ́n ń pe ọ̀rọ̀ náà láró ó ti fẹ́ máa I mean like ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa di nǹkan míì mi ò fẹ́ pa òwe nàìjíríà sorry mi ti ẹ̀ mọ òwe so ẹ máa wò pé yorùbá òyìnbó nìkan ni ó máa ń sápáyàn lórí yorùbá gan ẹni èdè ló máa lè sápáyàn lérí ó ti eyín now after some time tí wọ́n wá rí pé don't now because the people who actually kill Mohbad when they now notice that oh they are taking this matter serious that's when Toun now came out started saying something that she uh, she speak with the Mohbad dead of the dead body that the dead body he saw Mohbad face to face on live chat that when he, you know that time he said uh, I mean he said he saw Mohbad you understand you know because he want to use some story to destroy the justice and the question that they are throwing to this country, to the people, that what happened to that boy. Tongue came out to play some things. You understand me? Every time, Ati Sofu fún see sí, should, should stop telling story for now. Because story tí Tóun wá sọ lẹ́ni again, tó ti sọ láti ibi jọ́ mẹ́ta tó ti trend. That story again Do you know what they want to tell you systematically? They want to tell you that Mubad is involved in the uh, law Jegbe law Jogoni. And that's why those people came to remove the <laughs> Tower Harvest system. Eh? That is why they came to remove the, the body. You understand me? This is it. They want to use system. You understand me? To tell you all oh, because they know that they are going to cover the something. The story is already everybody knows what happened. They want yọ harvest, wọ́n harvest your money ò they. kú so ti eyín mẹ́yẹn to tell you that because don't forget that I said that they said somebody was sick in the family of a musician kì í ṣe èmi nìkan máa sọ so ti eyín I'm not the one that said it and after that people start saying it a lot of people have said it and I've said that this person dey accuse you if it is true or false address the public and that is why you see a lot of musicians also they are trying to shoot a video that don't pay me don't kill me like the way you kill agbaja you understand me aha because you want to cover something don't. because you believe you are you are see and eh, your father is a is a trillionaire má parọ́ mọ́ àwọn aláàmì adébọ̀wálé àǹkó àti kí lorúkọ ẹ̀ tó ní kiri tó ń ta electronic àti bàbá tiẹ̀ ń ta rọ́ọ̀gì níbi ibẹ̀ ṣé bàbá yìí tó ti kú látọjọ́ tó ti pẹ́ yẹn ṣé wọ́n ń lo tirọníà nígbà tí tírílíọ̀n bílíọ̀n kò tí ì dé ayé nígbà tí dádì ẹ̀yìn nígbà tí bàbá yẹn ti kú yẹn náà nígbà tó ń ṣe òwò yẹn náà stop it because your you know what Tohun your account your husband your yourself you are going to be investigated by Nigeria government nothing but the truth because you guys collect money you are involved in many things and you you guys will be the ones to to come out and be accusing people and then they fẹ́ gba gbogbo gbogbo gbogbo ilẹ̀ because nobody bá di pé wọ́n fẹ́ investigate yín sìn you be saying that your father is a rich man uh, you still you stay with your father for uh, eh, mean when your father die you are with him for days how many days that's your cup of tea ọ̀rọ̀ Mohbad ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ you understand me you guys that in case of me those of you on the case of Mohbad case treating Mohbad case asking for justice original one, ni o mi ò sọ àwọn tó ń fi àwọn olórin ṣe dp wọn o ṣó ti yẹyin bẹ́ẹ̀ tó ti lọ bribe tó bìrì pé ìyálà ìjà wọn wọ́n wá láti ibìkan wọ́n máa lè intimidate anybody you understand me tó bá kù èèyàn méjì lórí platform mi I will talk when I feel like talking okay now gbogbo nǹkan tí tó ń wá ṣe ó fẹ́ ó fẹ́ ó fẹ́ destroy gbogbo attention àwọn èèyàn tó ń béèrè fún ó fẹ́ destroy capacity àti strength ti justice for Mohbad tó ń bèrè fún yes go and look go and listen to Toun very well jẹ́ n kúrò online. online online. so ẹ lọ wo justice erin nǹkan tí tó ń tún jáde tó wá sọ interview tó tún grant yẹn ó fẹ́ fi pa gbogbo ọ̀rọ̀ Mohbad rẹ ni o ọ̀rọ̀ n tó dẹ̀ tún fẹ́ sọ ni pé òkè o nísìn o tó bá wá yá o tó bá yá o tó sọ pé bàbá òun ó ní òun dúró ti òkú bàbá òun nínú iṣẹ́ òun èmi kọ́ lórúkọ Jésù I don't want to say the way she said it ó ní òun sùn pẹ̀lú òkú bàbá òun nígbà tí bàbá òun kú kò kàn wá ó ní because ó wà nínú ẹgbẹ́ lodge aró ẹ̀mí ògbóni ó ti ẹ̀yìn ó ní because òun ò fẹ́ kún ọyọ part kọ̀ọ̀kan nínú ara ẹ̀ ṣé tóun lè dá anybody dúró tóun kàn create sin ṣó ti ẹ̀yìn bẹ́yẹn so that tó bá bèrè pé bolo ti rówó tọrọrọ òun mọ̀ pé people wọn wà ní ìdí ọ̀rọ̀ Gistlover and co ọ̀rọ̀ Mohbad gbogbo nǹkan tó ti ṣe tó rò bóyá eré jókì yẹn you know ọ̀sà tó dẹ̀ ti mọ̀ pé a ti ń fi ègún àti èpè sí bíbélì ló sọ bẹ́ẹ̀ o pẹ́ni tó bá rí dúdú ní ọdún yìí tó pè ní funfun ipe ègbé ló máa jẹ́ tiẹ̀ àti ti ilé àti ti rán ẹ̀ ègbé sì ni ẹni tó bá rí funfun tó pè ní dúdú àbí tó rí dúdú tó pè ní funfun torí ayọ̀ tó pè ní ìbànújẹ́ wọ́n ní ègbé ní fún that is to say everybody must maintain and stand on the truth nothing but the truth if you want any country to take any good thing to take place in any country if you want Nigeria to have a good shape at least little you must what you must not cover evil again the one tó ti ṣẹlẹ̀ ní tipẹ́tipẹ́ yẹn a sọ that one is past tense two thousand and twenty is not two thousand and twenty-four this is two thousand and twenty-four and twenty two thousand and twenty-three ni wọ́n pa Mohbad okay hmm. now tóun wá ń sọ because ó ti mọ̀ wípé wọ́n máa béèrè ṣé ọmọ yẹn tó ọmọ yẹn wà nínú wọn ò tí sìn torí ẹ̀ náà ni wọ́n ṣe lọ bribe gbogbo àwọn family yẹn yàtọ̀ sí bàbá Mohbad ipe láti sọ pé bàbá mo pé wọ́n lè sin bọ̀bọ̀ yẹn ní kíákíá wọ́n ti wá rí pé wọn ò rọ́ọ̀ṣì sí wọ́n ti wá mọ̀ pé the story no be joke kò ṣe rá ṣó ti yẹyin mẹ́yẹn now tó ń jáde tó ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn ẹ máa bèrè kí ló fa interview wèrè kí ló fa interview òsínwín ṣó ti yẹ yín kí ló fa interview tí tó ń ṣe just to ó kò fẹ́ máa trend kì í ṣe kó fẹ́ máa trend o nobody tí ò mọ tó ń kò sí ẹni tí ò mọ tó ń ní nàìjíríà yẹn politician tí ò mọ kò sí ṣó ti yẹ ọlọ́pàá tí ò mọ tó ń náà dẹ̀ ń bọ̀ ni kò tí ì dé ṣó ti yẹ yín so everybody ló mọ̀ ọ́ ṣùgbọ́n nǹkan tó fẹ́ máa ṣe ni pé my father is a big man before he die i'm close to big man I'm, I'm, I mean, my jealousies and my revelation is from one big or the other. Now, because of that, They can do anything and they can use them for anything. Do you know why I hate all this nonsense? Because if there is problem, little problem, they'll be the first one to come out and criticize those, I mean, àwọn èèyàn yẹn tí wọ́n mọ́wọ́, they'll be covering themselves. Wọ́n máa criticize àwọn innocent people nígbà míì just for people to believe them that they're actually fighting for the citizen, that they wọ́n ń jà fún ẹ̀tọ́ ènìyàn tóun tóun tóun story ẹ̀wọ̀n yẹn tó ń ṣe káàkiri sìn a fẹ́ gbọ́ story yẹn kò sí nǹkankan ok ó ti pé kò sí nǹkankan tá a fẹ́ gbọ́ nípa bí bàbá ẹ̀ torí àmọ́ nǹkan tó fa story tó ń sọ ń sìn ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi eh those of you asking for this job I mean justice for Mohbad and supporting baba Mohbad and also supporting Mohbad tó ti kú yẹn tẹ́ fẹ́ tòótọ́ pé kí nǹkan tó ṣẹlẹ̀ gangan kò lè dá padà sáyé ṣùgbọ́n àkànfẹ́ mọ̀ ni so that people doing things taking the law of Nigeria for granted and taking people for granted it will stop bẹ́ẹ̀ ni it will stop but tẹ́ ẹ bá gbé kẹ́ ẹ gbé lárugẹ kẹ́ ẹ dẹ̀ gbé kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ jókòó sórí eléyìí wọn ò ní stop kò ní wọn ò ní stop o wọ́n máa pa èèyàn ní wọ́n á pa ọmọ ọlọ́mọ torí pé bàbá ti ọmọ náà ò lówó lọ́wọ́ no ní tẹ́ bá lọ wo gbogbo story tí tóun tóun sọ ó sọ bí àwọn bàbá àwọn fámìlì Adeleke àǹkó wọ́n ṣe máa ń wá ṣeré lọ́dọ̀ bàbá àwọn nígbà tó ń sọ̀rọ̀ àbò kan wò ṣé rí pé mi ò gbé mi ò hate ẹ o mi ò hate kí ṣe mo mo hate ẹ personally o but mo hate ibù kẹ́hìn máa bìlí pé òun gbọ́n i know how to kí òun mo bó ṣe lè kí gbogbo àwọn nàìjíríà down bó ṣe lè bó ṣe lè press everybody down tó lè play everybody tí wọ́n máa dance to to to her tunes nǹkan tí tó ń ṣe nìyẹn now ṣé mo pé mi sọ pé tóun pé i come in peace igi ewédò òníwó pa yín mo sọ fún yín pé ní abẹ́ gist lover mo ní dáwọn sí pé èmi mọ̀ pé tóun ni but tóun náà tún ní àwọn tó ń ṣiṣẹ́ fún àwọn àgbà mẹ́ta ni tóun ṣiṣẹ́ fún ṣó ti yé yín àgbà mẹ́ta wọn yẹn kẹ̀dẹ̀rẹ́ apc ni wọ́n wà àgbà mẹ́ta ni wọ́n ló ń ṣiṣẹ́ fún àgbà mẹ́ta yẹn kẹ̀dẹ̀rẹ́ apc náà wà ìkan nínú wọn ò kì í ṣọmọ ó dẹ̀ tún ṣiṣẹ́ fún ìjẹ̀bú ṣó yín mi ò hate anybody o but I hate evil ó ti yẹ yín bẹ́yẹn ẹni tó pa bọ̀bọ́ yẹn originally wọn ò fẹ́ gbogbo àṣeyàn kó tú síta wọ́n ti rí sìn kí ni wọ́n máa pá tó máa kú fún tó máa sáré lọ yọ kíní ẹ̀ ṣọ́mọ yẹn kú ṣá ṣó kú wọ́n lù pa ni wọ́n fẹ́ lò ó ni wọ́n lò nǹkan tá a sọ níjọ́ yẹn òun gangan ló ṣẹlẹ̀ ní tí mo sọ pé wọ́n fi ọmọ yẹn ṣètùtù ayé ni òun ló ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ nìyẹn bọ̀ ta ló fi ṣètùtù ta ló fi ṣètùtù torí ọlọ́run fi wọ̀n mí ẹ̀mí mọ́ fi wọ̀n mí àwọn ògbólógbó èèyàn bẹ́ẹ̀ ni ni wọ́n lò ọ̀tọ̀ dẹ níbi tó kọ́kọ́ darí ọ̀rọ̀ yẹn sí nísìngbà tí wọ́n ti wá rí pé àṣírí àwọn tó ṣe é ó ti wà níta they now want to wọ́n fẹ́ kí gbogbo èèyàn gbàgbé kéèsì yẹn wọ́n fẹ́ kí wọ́n dáríjì wọn ẹ bá jẹ ẹ̀kọ́ yẹ ẹ̀ lè wọn ewé ò dáríjì yín bí ẹ bá tún jẹ ewé gan ẹ̀kọ́ gan ò ní dáríjì yín nobody ọlọ́run gbogbo ò ní dáríjì yín lórí ọ̀rọ̀ ọmọ Mohbad yẹn because you are trying to tell the whole world that you are wiser than everybody irọ́ ni kò sí òpè nínú àwọn ènìyàn táwọn èèyàn bá kàn let go wọn let go ni but this time around ó ní tó bá tó àkókò kan a ó bọ́ àjàgà náà kúrò a ó sì fọ́ ọ̀dànù ẹ̀ ń gbọ́ tóun ó jáde nígbà tó di after bíi four days tọmọ yẹn kò sọ̀rọ̀ for long time o kò post ọmọ yẹn náà sórí àkáǹtì ẹ o ṣó ti yẹ yín kò ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ ọmọ yẹn o kò ṣe nǹkan kan kò sọ nǹkan kan nígbà tó wá rí pọ̀rọ̀ yẹn ti ń dariwo àwọn yẹn náà fẹ́ justice gbogbo gbòòrò ń dàrú tó ń jáde ó bẹ̀rẹ̀ sí sọ jágbajàgba òun láàlá òun rí Mohbad Mohbad ń kọ́ ó bá òun sọ̀rọ̀ ó ní àwọn kan àwọn mẹ́rin lówó wà lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n lọ kówó fún yahun kí wọ́n lọ ṣe kinní kan ó gbé yẹn jáde àwọn tó dárúkọ pé wọ́n ní wọ́n kówó fún Mohbad sí bóyá ó parọ́ mọ́ wọn o bóyá òótọ́ ló sọ o up till now nobody saying anything about it why are you taking everything tó bá pààyàn ẹ máa fi ṣe bí eré you count it as a joke and then you start getting money from it destroying other people and and getting money from it ẹ máa máa sọ fún wa pé ìyá yín kọ́ o bàbá yín kọ́ o olówó tẹ́ bá lówó yẹn ṣẹ́yìn lẹ́dá Nàìjíríà sílẹ̀ ni àbí gbogbo àwọn tó pé ẹ ti wá lówó you cannot take anybody in Nigeria and just slaughter them and destroy them and believe you can go scoffing you are not the creator of Nigeria all citizens of Nigeria have right in Nigeria and if they don't even have benefit pàápàá wọn ò tún ní láti máa pa wọn kọ́ máa pa wọn bí ẹdìyẹ you understand me tóun story tó tún ti gbé kiri yẹn stop your fuckery and bullshit kò sẹ́ni tó fẹ́ gbọ́ gbogbo story yẹn ẹ̀yin èèyàn torí yín ni tó ń torí ọ̀rọ̀ Mohbad ni tó ń ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe o tó sọ gbogbo story gọ́tà ilé àwọn story tí àwọn àwọn ẹjọ́ tó payá gùdà ẹ òun jókòó ti bàbá òun báyìí ni tí òun kọ́ má bàa yọ abẹ́ẹ̀sì rẹ̀ ó fẹ́ sọ fún yín pé ẹgbẹ́ tí Mohbad wọ̀ náà ti abẹ́ẹ̀sì rẹ̀ ẹ ń gbọ́ bàbá ẹ̀ tó ló ṣe gbé rf àbí lọ́jà bí nǹkan tó ló ṣe yẹn ṣé kò dàgbà kó tó kú ṣé kò dàgbà kò bí ọmọ ṣé kò gbádùn ayé kan jẹ́ kó kú ṣó kúrò at the age of twenty seven àbí twenty six tán pa Mohbad yẹn ní bìgínì ìwọ ìlú kọ́kọ́ jáde pé toró join court ni ẹ Ọlọ́run kó dáríjì ó wà lágbede méjì àtàyé kò rẹ́ẹ̀sì níbo ní dáàdì tiẹ̀ lọ ṣé dáàdì ẹ̀ máa rẹ́ẹ̀sì mi tó wà you are talking you are unbid you know you are contradicting yourself although tó bá yá wọn máa ó yá wèrè o ó yá wèrè you only want to defend yourself torí pé a ti sọ pé mọ́tò ńláńlá ọkọ̀ ẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú Lagos State tẹ́lẹ̀tẹ́lẹ̀ a lot of big cars ó wá ní bàbá ẹ̀ trillionaire your father is rich On ń ta rọ́ọ̀gì ní eh, orí panpan group gbogbo ọ̀nà ọbẹ̀ yẹn gbogbo àwọn olówó gbàgbà yẹn àtàwọn tó ta mọ́tò tó ń ta electronic gbogbo bẹ̀yẹn ni wọ́n wà ó ti yé so ìjẹ̀bú o ẹ̀pẹ́ o gbogbo wọn yẹn ẹ̀yin lẹ́gbàá gbogbo fàdé lọ sí gbogbo ọ̀nà Maryland lọ́hùn you understand me a mọ̀ pé bàbá ẹ̀ ní owó but nígbà tí bàbá ẹ̀ ní owó yẹn wọn ò tí bẹ̀rẹ̀ sí ná bílíọ̀n gan débi pé tírílíọ̀n gbà tó máa sọ oní tírílíọ̀nù ni torí pé tó bá lọ yẹ àkáǹtì ọkọ ẹ̀ àti tẹ̀ wò ìdán wà bẹ́ẹ̀ òun la ṣe sọ fún wọn pé kí wọ́n tẹ̀ gbogbo àwọn àkáǹtì yín kì í ṣe ti ẹnìkan àtọkọ ẹ àti wọ àtàwọn tó bá súnmọ́ ẹ gbogbo àwọn tó dẹ̀ ti accuse fún Gistlover tó accuse yẹn àtìyábọ̀ ní ọ̀bẹ anybody jà ó kó tẹ̀ investigate wọn to stop crime because some I believe that some people are evil in Nigeria wọ́n ṣe terrorism wọ́n dẹ̀ ń san fún àwọn èèyàn àwọn tó dẹ̀ máa lò ẹ̀ nílè fura sí wọn and those ones wọ́n wá ń lò yẹn wọ́n máa point finger sí ọ̀dọ̀ àwọn ẹlòmíì be vigilant people will commit offence and àwọn ló máa máa nawọ́ sí ẹlòmíràn pé òun ló commit offence yẹn Nigeria goment don't joke with it mo ti sọ pé ìjọba Nàìjíríà àti ìjọba láti number one dé gbogbo àwọn tó wà ní house ṣe dé gbọ̀dọ̀ àwọn dé ọ̀dọ̀ IGP àti gbogbo àwọn ìjọba Nàìjíríà they should not they should not look down on this on this thing that we are saying bẹ́ẹ̀ ni bìkọ́ gbogbo àwọn tó ti ń pààyàn lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n máa ní wọn mọ́ ni kò dẹ̀ ní sí bí wọn ò ṣe ní mọ àwọn tó ń ṣe ìkà ṣùgbọ́n wọ́n ń kọ́ba wọn wọ́n ti wá sọ fún wa níbi pé ìjọba yìí ń kọ́ ló pa Mohbad tẹ́ ẹ bá bò mọ́lẹ̀ wọn máa lẹ́yìn lẹ́pa ni kódà pẹ́sidẹ̀ntì àtọmọ ẹ̀ ni wọ́n dárúkọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò dẹ̀ ń ṣàwọn ló pa Mohbad ọ̀tọ̀ lẹ́ni tó ṣiṣẹ́ ọ̀tọ̀ lẹ́ni tó ṣe iṣẹ́ ìkà yẹn tó dẹ̀ máa máa purọ́ mọ́ àwọn ẹlòmíì you got to expose them ẹnikẹ́ni tó bá wù kó jẹ́ ọba tó bá wà involved kó wá tọrọ fún forgiveness Nigeria will forgive them so they will know that okay o mistake ni o nǹkan báyìí báyìí ni o àṣàtà máa ń ṣe lọ́dọ̀ wa ní tó ń béèrè fún o bóyá ó ṣẹ̀wá ni o tí àwọn bá ti bú olórí ẹ o wọ́n máa ṣe báyìí fún ni o so that wọn ò ní máa pe ẹlòmíì ní ìkà tó dẹ̀ jẹ́ lómi ló máa máa ṣe kà wọn ò ní máa pẹ́ lómi ní apààyàn tó dẹ̀ jẹ́ lómi ló ń pààyàn yẹn tóun tóun ìwọ ló máa jáde ẹ máa lead the protest and meanwhile nínú protest yẹn lẹ ti rí owó a lot of you get making serious money mi kì í ṣe ọmọ president gọgọ mi jẹ kódà kò sówó lọ́mi mi ní owó tó tó one thousand lọ́mi ṣe wáyé o one thousand but I will talk nothing can stop me bẹ́ẹ̀ ni mo sọ fún yín all of you because you want me to back down you want me to shut up you want me not to say the truth because they done that to me and enough is enough of the bullshit enough is enough of the bullshit tóun ẹ̀fúrasí tóun owó ńlá dẹ̀ ló ń gbà láti lè ṣọ́tọ̀ gbogbo nàìjíríà láti get láti gain attention àwọn èèyàn to rubbish some things to cook some story to tell you nǹkan tí ò ṣẹlẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ó ṣẹlẹ̀ cup of tea ti wọn nìyẹn wọ́n fẹ́ sọ fún yín nísìn pé ẹgbẹ́ ògbóni èyí tí Mohbad ṣe lẹ́yìn tó kú ni wọ́n wá yọ ọkàn ẹ̀ ọmọ yẹn òkú kan tó yọ bẹ́ẹ̀ ni wọ́n nà pa ni wọ́n fi ọmọ yẹn ṣètùtù ayé ni for real for, for, for real wọ́n ṣe wá ṣe yẹn tán wọn ò wá tún dúró lórí yẹn wọ́n tún wá mú abẹ́ẹ̀sẹ̀ wọ́n tún gbogbo eh, wọ́n tún mú kíyìn wọ́n tún yọ dànù wọ́n tún yọ lọ wọ́n tún yọ lọ òun ni wọ́n ṣe lọ bribe gbogbo ara lé including Wunmi o everybody that they should they should go and bury that boy bury that boy bury that boy bury that boy níbo ni àwọn kí ló ṣẹlẹ̀ kí lọ́mọ yẹn tó bá jẹ́ pé ó ṣẹ̀yìn àwọn èèyàn máa ń ṣẹ̀yàn ókè ó ṣẹ̀mí ni o mo ni mo tẹ̀jọ́ mo ni mo ni mo ṣe kọ́ nílà o ó ṣẹ̀mí ni mo ṣe dájọ́ fún o ó ṣẹ̀mí ni mo ṣe pa o ẹ sọ̀rọ̀ síta ayé adáríjì yìí but kẹ́ máa wá ṣe bíi pé kó di lọ́la kẹ́ máa máa ṣe bíi saint ẹ máa máa tígbà tó wá yá kẹ́ máa ṣe pé ẹ torí pé wọn ò tú àṣírí ní síta kẹ́ máa point finger sọ́dọ̀ àwọn kan báwọn ló ṣe ìkà kò ní lè jọ lákè kò lè jọ lóko nàìjíríà gọọmọ jọ ẹ bá wa ṣẹ́ gbogbo àkáǹtì wọn ó ti yẹ yín owó kówó tó bá ti ń wo àkáǹtì ó ṣe ó ní ó gbúdọ̀ lè àkáǹtì fún tó bá jẹ́ gọ́ọ̀mẹ̀ntì gan ni àmì tó bá tiẹ̀ jẹ́ pé ó politician ni bó jẹ́ pé ó divert owó náà ni kò sí problem it has been in our system bó jẹ́ pé owó kan náà ni wọ́n san from kudo anywhere ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ but wọ́n ṣàtìyẹ̀ mọ́bi tó wọ́n yẹn ti ń wá so that àwọn terrorists ò ní máa lu àwọn èèyàn káwọn kọ́ máa jókòó sáàárín ènìyàn kọ́ máa pretend to be like ordinary person kó dẹ̀ jẹ́ pé àwọn ẹ̀ ló máa kọ́kọ́ dìde láti sọ pé wọ́n fẹ́ lọ protest to to láti sọ pé wọ́n fẹ́ jà fúlùú míwàá kó dẹ̀ jẹ́ àwọn ló wà nídìí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè náà please o ọ̀rọ̀ tí tó ń sọ gbogbo interview oṣù tó ń grant tó ń ṣe gbogbo yẹn tó ń gé káàkiri tó ń gé kiri yẹn ó kàn fẹ́ kó trend ní kó gbàgbé ọ̀rọ̀ Mohbad tó bá dẹ̀ tí wọ́n á gbàgbé kó tó wá sọ pé òkè o ẹ àwọn olóògbò ní kọ́ ló wá yọ ọkàn Mohbad ṣé a sọ fún ọ kí ni wọ́n ń yọ ọkàn ènìyàn fún tó ń bá jẹ kí ni wọ́n ń jẹ kí ni tó bá sọ pé wọ́n ń jẹyàn wọ́n máa ní wọn jẹyàn o wọn ṣe kí ni kan kò sẹ́ni tó wà dàbọ́lìkì o níbẹ̀ yẹn kí ni wọ́n ń yọ ọkàn ènìyàn tó bá kú kí ni wọ́n fi ń ṣe ọkàn tó bá nìkan lọ yọ wáyà kí ni wọ́n fi ṣe gbogbo ẹ̀mẹ́ kí ni wọ́n fi ṣe ibi tó bá yọ sí ibi tó bá jẹ́ pé wọ́n lọ sí lọ́tọ̀ ni bó jẹ́ wọ́n dẹ̀ ń pin jẹ ni kó jẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tó ń ṣe wọn kò lè dédé ọmọ tó lọ play music ó lọ play fún ibìkan níkòròdú òun ló ń ṣiṣẹ́ ló wà lórí lórí stage kò sí nǹkan kan tó ṣe é ó ń wàtò kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní ìjọba lóru omi tán fún gbogbo icd àwọn kiri kan tán fún òun ló pa nísìnyí wọ́n ti wá rí i pé wọ́n fún ní omi láti ẹ̀ ó ṣiṣẹ́ láti gbà yẹn wọ́n kọ́kọ́ ló yí lórí wọ́n kọ́kọ́ ló ṣe kíní kan ṣe mọ̀ pé irọ́ burúkú tó ti fẹ́ gbé pẹ̀lú bàbá Mohbad yẹn pé ó ní bàbá Mohbad ti ó ti yí míwà ṣé téèyàn bá yí lórí ṣọ́ọ̀rọ̀ ẹ̀ máa máa tàsé bí ọ̀rọ̀ tó ń ṣé ọ̀rọ̀ tó ń ọ̀rọ̀ tó ń ò tàsé ṣóhun tó ní àwọn kí lórúkọ ẹ̀ kí ó tàbí ọlá wípé ó wà nínú àwọn tí pé Mohbad sọ fóun pé ó wà nínú àwọn tó kówó ọmọ náà dání pé ó dẹ̀ ẹni tó bá ti kówó èèyàn dání tó dẹ̀ wà níbi òkú ẹ̀jọ́ ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ nílẹ̀ ṣé kò ní mọ̀ nípa ikú ẹ̀ ó láwọn mẹ́rin ni kò sọ yẹn mọ́ ó tún yá nígbà tó rí pé àwọn ayé ò bá ó tún wá gbélé jáde because she been paid ó dẹ̀ ní bàbá òun is a trillionaire tóun irọ́ bàbá lárọ́ ló pa babalá irọ́ ló pa irọ́ gidi ó wà ní UK ní tó ṣiṣẹ́ tí wọn náà ṣiṣẹ́ just àbá ṣe ṣiṣẹ́ ó lọ sí lọ́nà wọ́n lè bàbá ẹ̀ lówó àsọ pé kò lówó babalá irọ́ ló pa the game tó tó gbowó láti play yẹn is too big for your head ó gbọ́ is too big for your head torí nǹkan tẹ́ ẹ̀ bá lè gbà ẹ̀ má fi lọ ẹlòmíì because ìyá bàbá Mohbad wá láti Èkìtì kò mí pé kí ìjẹ̀bú kan pa àbí káwọn arábì kan àwọn kan sọ́bìnrin àwọn ń celebrate kan kó pa ọmọ ọlọ́mọ kan ṣe pé after all she's from Ekiti o he's from Ekiti o and they are from Ekiti Mohbad is from Ekiti ṣe ẹ́ ṣé kó máa fi Èkìtì ṣe ètùtù fún àwọn ará ìlú boni àfi kó máa fi ètùtù ṣe ẹ̀mí Èkìtì ṣe ètùtù fún àwọn ọba kan àbí kò tí ẹ̀yẹ́ mi ni I don't understand àwọn gbogbo àwọn tó ṣiṣẹ́ yìí gbogbo wọn la máa ń rí tó ń mi ò fẹ́ sọ̀rọ̀ mo ń ṣẹ́nu kò ṣùgbọ́n ó àwọn tó àwọn olórí tá à ń bá sọ̀rọ̀ tá à ń sọ fún ó yé wọn pátápátá gbogbo náà understand tóun ọ̀rọ̀ ẹ̀yẹn gbogbo sóò tó ń sọ yẹn kò lè jẹ́ o ẹni sẹ́ wà níbẹ̀ tó bá ti yá máa ní pé àwọn ẹgbẹ́ Mohbad tó ṣe ẹgbẹ́ pẹ̀lú náà wá yọ àti ẹ lọ so àwọn ẹgbẹ́ yẹn ẹ máa ti mọ̀ pé àwọn ló máa ń jẹ àwọn èèyàn Nàìjíríà tẹ́ bá ti gbọ́ tán bá ti lò ó ní kóòtù pé àwọn ẹgbẹ́ ẹ̀ tó ṣe láti dá ọmọ náà lẹ́bi kán sọ pé ẹgbẹ́ ẹ̀ náà ni ló wá yọ gbogbo àwọn ẹgbẹ́ yẹn wọ́n máa fẹ́ rí wọn níta àwọn ẹgbẹ́ tó ń jẹ̀yàn àwọn dàbọ́líkẹ́ ẹgbẹ́ tí wọ́n mẹ̀jẹ̀ ẹni tó bá ti ń jẹran ó máa mẹ̀jẹ̀ èèyàn tá a bá sọ fún yín pé wọ́n ń jẹ̀yàn nàìjíríà wọ́n fẹ̀jẹ̀ èèyàn wẹ̀ wọ́n ń ṣe oríṣiríṣi atrocity pẹ̀lú mental problem wọn tán máa ní ẹgbẹ́ kan ni ṣó yín you are opening yourself tone your story kò sí nǹkan tó mú sórí yẹn wá níbi tí ìjọba nàìjíríà bàjẹ́ dé lọ́wọ́lọ́wọ́ tí gbogbo ẹ̀ àmì tí kì í ṣe ìjọba yẹn tí orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ní nǹkan le ó ti yé bẹ́ẹ̀ yẹn kò ń ṣe sórí bàbá ẹ̀ ṣe tílíọ̀nìyà so that wọ́n bá rí owó lọ́wọ́ ẹ̀ létà tó má dé investigate ọkọ̀ ẹ̀ létà torí pé aṣíwájú wọ́n ti rí pé ó ti rí pé ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ èèyàn mínísítà yẹn wọ́n ti lọ wọ́n ti kiri ó ti wà ní ọ̀dọ̀ EFCC ìwọ gbúdọ̀ jáde kó sọ pé your father is a tílíọ̀nìyà ó ra mọ́tò báyìí báyìí fún ẹ ó ṣe báyìí báyìí fún ẹ ó ṣe báyìí báyìí fún ẹ irọ́ ló pa tóun arí ẹ five years ago nígbà tó wà ní London kó tó di pò relocate padà sí Nàìjíríà tó ń ba gbogbo ayé tó bá ti sanwó fún ẹ tó máa ń ba ayé àwọn politician opponent ẹ jẹ́ ńgbà yẹn ìgbà yẹn mi ò tí ì mọ àwọn tó ń ṣiṣẹ́ fún ó dárúkọ débi pé ó dárúkọ ó dárúkọ ìkẹ́nẹ́ pé ńgbà yẹn ehm, bàbá mi ò fẹ́ dárúkọ gbogbo wọn yẹn sọmọ pé mo dẹ̀ dárúkọ yẹn pé ó máa ń bú aṣíwájú ó máa ń bú aṣíwájú gbogbo slogan àti gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ gbogbo ẹ̀ náà pátá ni wọ́n máa ń sọ lábẹ́ gíslọ́bà èmi sọ pé you are gúrùpù ni yín tẹ̀ wà ní tẹ́ ń ṣe gíslọ́bà yẹn it's not one person gbogbo yín tó bá dẹ̀ ti dárúkọ yẹn àti wọ àti gbogbo wọn gbogbo yín pátá porogodo wọ́n gbọ́dọ̀ lọ investigate account yín where the money is coming from even the people that pay the money to the account dem wọ́n gbọ́dọ̀ mọ̀ tó bá jẹ́ pé mo ṣe nice tó náà ní nàìjíríà nìyẹn tó máa ń kówó lálá sí account yín náà wọ́n gbọ́dọ̀ mọ̀ sọtí ẹyin bẹ́yẹn wọ́n gbọ́dọ̀ mọ̀ ìjọba tó wà nílẹ̀ yìí tó ń ó fẹ́ jáde kó wá máa ṣe game láti protect ọkọ àtàwọn kan kò ní lè jọ lẹ́nu wíyẹ̀ your husband also eh, as a civil servant in Lagos State okay tó ṣiṣẹ́ pẹ̀lú Lagos State tí ìyàwó ẹ̀ tó dẹ̀ ń dragi president Bola Ahmed Tinubu àwọn tó dẹ̀ wà ní orílẹ̀-èdè yẹn àti Lagos State àti gbogbo àwọn tìjẹ̀bú yẹn ó dragi wọn rí for that your tribalism for that ìjẹ̀bú rẹ̀ ń wà ìjẹ̀bú ń wà the government must investigate all of you everybody gbogbo Nigeria is one for now wọn ti pín tó bá tún wá pín gan kò ṣe pé state kan máa sọ pé òun tóbi jù kọ lọ kó máa fìyẹn máa ra ìjọ others kó máa níbi ìkọlẹ̀ tiwa let me tell you ṣé orí ní Èkìtì tẹ́ rí yẹn ní ìgbà tí Nàìjíríà tó ṣe níbi forty to seventy hundred years ago Èkìtì Ondo state gbogbo owó tí àwọn nàìjíríà tí wọ́n mọ àwọn owó tí òyìnbó ń san sí orílẹ̀-èdè nàìjíríà majority of, of those money tí àwọn nàìjíríà máa gbà látọwọ́ òyìnbó Ondo state àti Èkìtì ló ti wá lọ bèrè dáadáa tó bá kúrò mẹ́ẹ̀ ló máa lọ sí Ọ̀ṣun torí kòkó àti kọfí nígbà yẹn kó tó di pé wọ́n discover àwọn crude oil àná gbogbo epo tó bá fa wàhálà sí gbòòrò ayé yìí ó ti gbogbo kòkó yẹn àti kọfí èkìtì tẹ́ ń sọ yẹn tẹ́rí bí village tẹ́rí bí oko àtòǹdó yẹn tẹ́rí bí pé you can do anything di àwọn ló ń generate owó wọ́n pọ̀ láwọn tó ń generate owó tó pọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ go and check it a lot of Ìjẹ̀bú people they are in Ekiti they are in Ekare wọ́n wà ní Ondo state yẹn tí wọ́n generate owó nísìnyí ẹ máa máa bì ní pé you are better than some people Ìjẹ̀bú náà wà ìjọba tó wà lẹ́ẹ̀kọ́ ń ṣe ìjọba tribalism we don't want tribalism we don't want tribalism if you kill for enemy tó o bá pa èèyàn o máa jáde síta kó o tú àṣírí ara ẹ kán tó tu ìjọba yìí ẹ ti fi ojú ìjọba yẹn ẹ tó jẹ́ president gọgọgọ ní tí wọ́n ṣe àti tí wọ́n ṣe gbogbo ẹ̀lẹ́gbẹ́ síta ní tẹ́yìn náà bá ṣe ó gbúdọ̀ wá síta gbangba ní tí bá ṣe ó gbúdọ̀ wá síta gbangba everybody nobody no place to hide ègún ni wọ́n pè Isaiah five verse twenty ó ní wọ́ọ̀ tó any man or woman or government pàápàá tó máa rí evil tó máa pè ní good for this year kò ní lè jọ rárá tó ti yẹ kò ní lè jọ tọ́hún tẹ́ bá ṣe tó yàgbẹ́ pẹ́ nígbà àwọn tó lè tó ń front fún yàmí tẹ́ ń front fún they pay money they use the money to flaunt to front I mean to support you very well we don't have too much support like that but the Almighty God is with us is our supporter otiye Almighty God according to the book of Isaiah chapter twelve verse two is our strength is my backbone I cannot be shocked. I mean, I cannot be put to shame because the Lord is behind me. He's my supporter. Ẹni wọ́n lè bí yín láti kó jẹ́ bàbá Awólọ́wọ̀ gan ló bí yín. Bàbá Awólọ́wọ̀ gan ò ní kẹ́ lọ máa pààyàn kẹ́ lọ máa ṣèṣe kúṣe ọ̀tọ̀ sọ́ngbà yẹn náà ó tún sọ náà lórí ibẹ̀ yẹn pé wọ́n join lodge wọ́n wà ní RC wọ́n ṣe kíríkọ̀ kìnìkan bọ́ọ̀dì yẹn ò kọ́ èmi torí ẹjọ́ tibẹ̀ yẹn ó ti pẹ́ bọ̀tẹ́jọ́ tà ń sọ lọ́wọ́lọ́wọ́ tà ń sọ lọ́wọ́lọ́wọ́ òun náà ní ikú Mohbad ọmọ Èkìtì ní ọmọ èkìtì nítòótọ́ but anybody láti state kankan kò ní right láti pa ọmọ èkìtì láti go scoffrey kò ní láti right láti pa ọmọ ọmọ ondo state láti go scoffrey kò ní right láti pa ọmọ ìjẹ̀bú gan nobody have right to kill any other to kill somebody and believe that they want to go scoffrey tó tiẹ́ tó ń gbogbo story gbogbo àwọn nǹkan tó fẹ́ kó máa gé sórí mídíà yẹn kójú ọ̀nà tó máa rán ẹ̀ kó máa lè máa bílípò lágbára ó àwọn politician gbogbo wọn ló ti dìde sí ẹ gbogbo àwọn ló ti ṣe kinní kan àwọn pe ọkọ ẹ kan wọn ni wọn máa gbé lọ láti lọ ṣe kinní kan ni láti lọ ṣe gbá láti ṣe àṣà kò sí tó kàn wá abuse is no case ṣòtiyé but sórí àkáǹtì yẹn pé ṣiṣẹ́ pẹ̀lú èèyàn tó máa jẹ́ ìlẹ́gbẹ́ máa gbé ẹni náà wálẹ̀ tẹ́lẹ̀ máa máa create ara yín lẹ́ máa fi ara yín wọ̀n fún àgbáyé bí èèyàn rere láti máa pọ́ǹtì ẹni tó bá ṣe dáadáa fún yín kẹ́ máa pè léèyàn burúkú just because you believe you are crook because you believe you have a brain to to share ju tọ́dà sọ irọ́ ló pa o tó ń ọ̀rọ̀ story yẹn yẹn àfẹ́ àfẹ́ gbọ́ story yẹn mọ́ lórí mídíà yìí ohun tí tó bá rí ojú ìtú ẹni tó pa Mohbad àdẹ̀ nígbà pé kó ń sọ wípé àwọn tó ṣe ẹgbẹ́ lọ́ọ̀jì pẹ̀lú ló wá yọ ọkàn ẹ̀ what for On kini ni tó bá dẹ̀ jẹ́ pé àwọn náà ni gbogbo wọn tó wá yọ yẹn a máa rí ojú wọn kán jáde nítorí wọn máa fi ń ṣe kó gbogbo ayé ló ti yẹ yín nìkan tí téèyàn bá ti ń ṣe tí ò bá ti gbà á tó jẹ́ pé ó ń ba orílẹ̀-èdè náà jẹ ni àbí mọ́ ṣe pa ọmọ yẹn látijọ́ yẹn sí ṣé gbogbo nàìjíríà òun ṣe pé wọn ń pariwo ṣé bàbá àti ìyá ẹ̀wọ̀n ni àmì gbogbo àwọn tó fẹ́ràn wọn ni máa ṣe pé ẹrù pé ibi tó máa ń ṣe pé sí àlàáfíà máa wà níbẹ̀ ni ẹrù pé orílẹ̀-èdè tó bá ti ń pààyàn tó ń kàn ń pààyàn ṣeré tó ń kàn ń fi ayé èèyàn play table tennis tó máa pààyàn tó bá wù jáde pọ́lọ́ máa ń yọnu síbẹ̀ ni tẹ́ máa máa parúkọ ọlọ́pàá kan ṣe kiri kan ọlọ́pàá kan ṣe kiri kan tóun you are too wise ìjẹ̀bú náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sọ́ọ̀rì láti sọ mo sorry mi ò bú state kankan but má lo ọpọlọ ìjẹ̀bú fún wa ó ti wá má lo ìjẹ̀bú má lo fún wa ń bí ó ń lo ìjẹ̀bú fún wa tóun nǹkan mẹ́ta ló fẹ́ ló wá ṣe lórí mídíà yìí fún interview tó ṣe yẹn kò sí tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ tíbi Joshua ọlọ́run mo oníkálukú nítorí oníkálukú bá ti ṣe ó máa gbà ó wá sọ fún yín systematically òun jókòó sínú yara ni tóun ò jẹ́ kó ń yọ àti ẹ̀dọ̀ bàbá òun kọ́n bá yọ páàtì ẹ̀ wọn ò tiẹ̀ let me now tell you àwọn ọba tó bá ṣe gbogbo ilé ọba wọn máa ń ṣe ògbó àwọn tó bá ṣe tán ṣe ògbó níbẹ̀ yẹn tán bá ti fẹ́ yọ nǹkan páàtì lára èèyàn wọn máa yọ àti ẹ̀ ẹlòmíì wọn lè yọ orí ẹ̀ náà fẹ́ yọ gbogbo àṣà burúkú tán ń ṣe náà nìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà wọn kì í yọ kídìní àwọn tó bá ní kídìní problem náà máa yọ náà fẹ́ lọ fi lè wọ́n fẹ́ lọ fi replace tẹlòmíì ni áàtì ni wọ́n máa ń yọ ó ti yẹ bẹ́yẹn gbogbo ẹ̀dẹ̀ ni wọ́n ti harvest lọ àṣàkẹ́ ni wọ́n gé àṣàkẹ́ létí lọ etí kọ́ ni wọ́n gé ọkàn wọ́n ti yọ ọkàn ni wọ́n máa ń yọ wọn kì í yọ kídìní àbí kídìní ṣé kídìní tí wọ́n náà yọ yẹn in tí wọ́n wọ̀n kì í yọ àti ni wọ́n máa ń yọ àwọn tó bá ti ṣògbón ni ọ̀kan gé orí ẹ̀ ilé ọba mẹ́rìndínlógún ló ti wàjà lé bàbá mi ọba mẹ́rìndínlógún all this atrocity tí wọ́n ṣe ní orílẹ̀-èdè lára nǹkan tí a sọ pé kò dáa káwọn èèyàn máa fẹ̀jẹ̀ wẹ̀ tán bá dẹ̀ ṣe tán wọ́n máa deny tó bá tún ṣe tó bá tún yọjú párá má tún bọ́ síta mental problem ni nàá tóun ó jáde ó tún wá sọ ẹlẹ́ẹ̀kejì pé tírílíọ̀nìyà ni bàbá ẹ wọn ò tí ì ná tírílíọ̀n kò tí ì ti bílíọ̀n gan nígbà tí bàbá ẹ ń tajà ṣé ó ń tà ju ẹ̀wọ̀n carpet ṣebí carpet ló ń ṣe yẹn àbí mi ò sọ pé kò sówó mẹ́ tírílíọ̀n kọ́ sílíọ̀n ni àti sẹ́líọ̀n w sẹ́líọ̀n irọ́ ló pa babalá irọ́ ló pa babalá irọ́ ló pa So that wọ́n bá béèrè gbogbo bó ṣe bó ṣe rówó wà lè ní bó ṣe rówó nìyẹn your father is rich how did you get the money you slept in your daddy's room because that day ẹ̀ǹgbà tó kù yẹn obẹ̀ ló ti kó wẹ̀tì ṣó kó wẹ̀tì ló jókòó sí London ló lọ ṣiṣẹ́ London pa ẹ̀ your life change ní àgbà tó padà sí Nàìjíríà torí pé iṣẹ́ burúkú wà ńbẹ̀ tó ti ṣe lóríṣiríṣi àṣírí yóò lè bo ó ti yẹ yín mẹ́yẹn à ń gbà ní kọ̀kọ̀ àti ní gbagba gbogbo àwọn tó pera wọn léèyàn rere ní orílẹ̀-èdè yẹn tó sì yéèyàn burúkú tó máa point ọwọ́ sọ́dọ̀ ẹlòmíì àṣírí yóò ní bo ọ̀rọ̀ Mohbad yẹn gbà tẹ́ máa ṣe tán ọ̀rọ̀ Mohbad tún ni tó bá ti fẹ́ kí nǹkan kan ṣe á lọ grant gbogbo wọn grant interview wọn kàn máa jẹ́ kẹ́ máa pariwo o o o wọn máa jẹ́ kàn pariwo ó ti gbowó tóun ti gbowó tóun ti gbowó so that bí wọ́n ṣe mọ̀ pé wọ́n fẹ́ máa gbogbo owó tó ń gbà tó máa ń kó jẹ tó máa ń kó sàkáǹtì àwọn èèyàn yẹn ó ti pé wọ́n fẹ́ prove àwọn èèyàn bàbá àwọn ìṣe tirọ̀ níyàn iye tí tí ìjọba wò ó jẹ́ ń sọ fún ẹ we are getting there bí bàbá ẹ̀ gan ṣe di tirọ̀ níyàn wọ́n lè wọ́n sì lè wádìí ẹ̀ tó wá jẹ́ ìlú Amẹ́ríkà àbí Canada ń bí wọ́n trace ẹ̀ èló lẹ̀ ń mèkì lójoojúmọ́ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ business náà báwo ni company wo ni kílẹ̀ báwo lẹ ṣe mèkì ẹ̀ do you think tẹ́ bá dárúkọ owó kan kò ní mọ́ṣẹ̀lẹ̀ trace ẹni mọ́ṣẹ̀lẹ̀ investigate ẹni mọ́ṣẹ̀lẹ̀ audit ẹni they will audit it they will tell you owó olè gbogbo tó bá wọ bẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ má lo gbogbo yẹn fún wa o má lo gbogbo yẹn fún wa oyo oh, five hundred ẹ̀yà eh, ọkọ òun ní eighty eighty girlfriend àbí hundred girlfriend that's your cup of tea tóun stop your story for now stop your story and each time tó bá ti sọ story yẹn náà lóye màmá sọ wà ní ọlọ́run ló sọ fún mi pé aṣáájú is a scam aṣáájú is a kiri kan gbà tó wà ní ṣọ́ọ̀ṣì yẹn ipò wa tó ló wà ní ṣọ́ọ̀ṣì TV Joshua onímọ̀ àyìnlọ́ ọlọ́run sọ fún yẹn pé aṣáájú is a scam aṣáájú is a this aṣáájú is a that aṣáájú kìíní orí kọ̀ọ̀kan nípa Professor Yemi Ọ̀ṣínbàjò orí kọ̀ọ̀kan nípa nípa ìkẹ́nẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láti ìgbà tí ẹ̀ eh, ń gbà tí bàbá Awólọ́wọ̀ kan ṣì wà láyé gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nígbà yẹn náà orí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ you just only see ti aṣáájú nìkan ló máa ń rí o kì í rí kankan o rí anything nípa Wàsíù rí wàá máa sa Wàsíù o rí kankan pa Ìjẹ̀bú rí o orí kọ̀ọ̀kan pa ìjẹ̀bú rí wàá máa rí nǹkan nípa aṣíwájú ìṣàní aṣíwájú nìkan lọ́lọ́run fi wọ̀n ẹ́ ní ọ̀dọ̀ stv joshua àbí wo story yẹn kò wọlé owó tó bá ti gbà lọ kó fún àwọn tó gbà owó tó bá gbà lọ Davido lọ kó fún owó tó bá gbà lọ́wọ́ wọn Adeleke lọ kó fún wọn lọ́kọ́ owó lọ́wọ́ fún wọn you are the one even gan gbọ̀ngàn ló jẹ́ káṣírí tètè tètè ń jáde síta lọ́kọ́ owó tó bá ti gbà lọ́kọ́ fún wọn and let these people àwọn èèyàn tó bá ń ṣe dáadáa wọ́n á make sure pé wọ́n frustrate ayé wọn ni kọ́ máa lè shut up at president Bola Ahmed Tinubu ìjọba orílẹ̀-èdè nàìjíríà ẹ gbúdọ̀ gbà lórí ọ̀rọ̀ Mohbad ẹ tú ẹni tó bá ti ṣe kíní ẹ tú láṣìírí tó bá ti bẹ gbogbo nàìjíríà wọn dáríjì wọn wọn sọ pé okay o we forgiving you okay ẹni tó bá ti ṣe wọn bá ti jáde a máa sọ fún wa a dáríjì yín o ẹ máa ní ẹ dáríjì wa o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ rẹ o kì í ṣe pé adédé ṣe kinní yẹn o bọ̀ káwọn èèyàn sọ pé ṣàdákẹ́ kò sí nǹkan mú nǹkan tá a máa ṣe wọ́n máa gbéṣẹ́ fún tóun àwọn ọba kan àtàwọn kan máa fèèyàn ṣe tutù mo sọ ẹ ẹ ẹ máa sọ ẹ máa kà ní ẹ máa sọ̀rọ̀ tóun tóun ìkànnì ẹ stop ó máa ń sọ pé aṣíwájú is scam what about doctor tí wọ́n support tó jẹ́ family ẹ̀ ń gbà yẹn tó support tán ló máa ń bá wọn sùn tó máa tán bá ti lọ sí ṣọ́ọ̀ṣì eh, sí hospital ẹ̀ tó máa ṣoríṣiríṣi pẹ̀lú wọn tán ti jail nísìn why tó fi support ẹ̀ ń yẹn why o ríran nípa yẹn náà ń gbà yẹn aṣáájú nìkan ló máa ń rí ìsọpá aṣáájú dáa mi ìsọpá wọn ò dáa bọ̀ kí ló ń tó já aṣáájú nìkan ló máa ń rí ìjọba orílẹ̀-èdè nàìjíríà IGP gbogbo ọlọ́pàá nàìjíríà ẹ gbọ́dọ̀ investigate wọn kò sẹ́ni tó wà Bob de law àti EFCC ẹ wo àkáǹtì gbogbo wọn wò gbogbo àwọn tó bá ti accuse fún Gistlover àti tonto àti tonto àti yabo àti yabo àti ẹnìkan tẹ́ máa tún investigate òun náà ni Bob Bobrisky yes torí mo wo ṣáàtì ẹnìkan gbà tó analyse Bobrisky toró òun àti tonto ló kọ́kọ́ wà ń gbà yẹn tán jọ ń ṣe king and kinní kan tán jọ ń ṣe tó bá máa pè ní my king nígbà yẹn lọ ẹ máa tún investigate yẹn náà So ti yẹ yín ìgbà tó ń wá jà ó máa ń blọ́ọ̀gì jísọ̀bà náà máa ń blọ́ọ̀gì kí lorúkọ ẹ̀ dáadáa Bobrisky yẹn ẹ try kẹyìn gbogbo bí wọ́n ti ń rí owó wọn ẹ kò jẹ́ ká mọ̀ sẹ́mi pé Bobrisky náà ìjẹ̀bú náà ni kò sẹ́nìbọ̀ tó máa investigate ìjẹ̀bú wọ́n máa sọ pé ẹnìkan wá láti Ogun state àmì ẹnìkan wá láti Ondo state wá láti Èkìtì state I'm fucking what? Èso Èkìtì náà Nàìjíríà torí pé baba Mohbad ló try láti tún ọtọ ìmọ́lẹ̀ pé aṣọ ẹ̀jẹ̀ wà nínú ilé báwo lẹ̀jẹ̀ ṣe kúnnú ilé àbúrò ìyá Mohbad náà dẹ̀ sọ̀rọ̀ náà pé ah, ẹ̀jẹ̀ tó kúnnú ilé níjọ́ táwọn wá bolẹ̀ jẹ́ ti wọlé ẹ̀dẹ̀ lọ wọnú mọ́tò yẹn lọ́jọ́ tó announce pé Mohbad kú ṣe ẹrẹ́jẹ̀ lẹ nínú mọ́tò yẹn ṣe ẹrẹ́jẹ̀ ń bẹ̀ aya ẹ̀ méjèèjì ṣe ẹrápà ń bẹ̀ ṣe eré àpá tán bẹ̀rẹ̀ sí sọ ẹ wọ́n jà wọ́n gun ni wọ́n ṣe kiri kan ni ṣe eré àpá nígbà tó wà náà ṣẹ̀ nínú mọ́tò ìpókú tọ́rùn ẹ̀ mì kò kò kú gbà yẹn wọ́n kàn knock it out wọ́n fún lábẹ́ wọ́n knock it out so they can do whatever they want to do. ní ìlú kan ní India nígbà yẹn no má jẹ́ ń dárúkọ ìlú yẹn ní ìlú kan ní Europe ló ti ṣẹlẹ̀ a a a woman is a Nigerian. wọ́n show documentary yẹn lárí ó lọ sí hospital ó fẹ́ lọ gba abẹ́rẹ́ kò sí ìkè òbọ̀ tẹnìkan nídìí kírìn wọ́n dẹ̀ ti tẹ̀sí òun níjọ́nà wọ́n rí pé gbogbo intesta òun ló dà pé kírìn méjèèjì sì wà òkè wọ́n wá fẹ́ nídìí ẹ̀ níṣẹ́ kan sọ pé kí wọ́n negotiate pẹ̀lẹ́ wọn negotiate náà wọ́n gba lábẹ́rẹ́ bó ṣe lọ hospital ní ọjọ́ yẹn documentary lórí Facebook ni in fact bóyá ni mi ò post ẹ̀ sórí Princess Bola ń gbà yẹn àbí lórí one of my accounts I share it that happen in one of these Shege, Shege country wọ́n ṣe gba lábẹ́rẹ́ nìyẹn they now injected this person she's a woman they injected her and they they they harvest her this thing you understand me they harvest and when she wake up she couldn't wake up on time because that affected her because her health also is not good like that like that like that he almost she almost died and since that time they remove one of her this thing she was not feeling okay again But she she said when she was explaining to the camera, she we, you know she said that when she wake up, she just find she she realized after some days that she just realized that she have a mark at her chest right side. She right side. You know, wọ́n ṣàtì ló lápá láyà. Ó all along dẹ̀ sọ pé òun fẹ́ operation. All those things. So they are stealing. So it's possible kó jẹ́ wípé wọ́n fẹ́ yọ wọ́n fẹ́ dọ́gbọ́n yọ ẹ̀ eh, kíní Mohbad fún ẹnìkan àbíkó ti yé kó kó kó wọn fún lábẹ́ kó kó wá kó kó padànù kó kó wá yí wọn lọ́wọ́ hey Mohbad is dead ìgbà tó wà náà sí pé Mohbad is dead ṣàpá wà lára ẹ̀ ó ní dé tó ń ṣe jáde ló sọ pé bàbá òun I sat I sat with my father like this because I don't want them to to take anything from his body ó tún fẹ́ sọ fún yín pé ẹgbẹ́ tó ṣe ni wọ́n fi wá tèkì kan àwọn ẹgbẹ́ yẹn tí wọ àwọn tí tẹ ṣe ń wọlé tó ń wọlé tó ń jáde yẹn àṣírí tẹ gbọ́ òbò bóyá ló mọ̀ àṣírí ti tú and that is why I realize now that that's why a lot of them they don't want President Bola Ahmed Tinubu to to be a president because they know he's going to expose a lot of people mo dẹ̀ sọ fún yín náà pé ó máa jojú all of you hate him I know now it's not because of evil deed eh? it's because of your ẹ̀ṣẹ̀ yín kẹ́ bá lè bò mọ́lẹ̀ ni iná fẹ́ sọ nípa Mohbad nìyẹn o pé Mohbad ń kó ṣẹgbẹ́ òkùnkùn kan ni o tọ́wọ́ ti gbowó àkáǹtì ẹ̀ tó wà tọkọ ẹ̀ ó máa wọ́n máa investigate ẹ̀ ó ń gbá ó dẹ̀ lẹ́yìn lè rí kọ̀ọ̀kan ṣe fún mi ọlọ́run lẹ́nu màrí ń gbọ́ because gbogbo ọ̀rọ̀ tá a bá ti sọ yìí the whole world gbogbo kì í ṣe kì í ṣe Canada nìkan gbogbo the whole world ló máa ń gbọ́ ìjọba Nàìjíríà nìkan la pè ìjọba míì gan gbọ́ ọkọ̀ tá a sọ because they be wọ́n máa fi wò ó pé òkè àwọn èèyàn tó máa rí tó ń wọ ìlú wọn tó ń jáde tó máa máa rò pé celebrate èèyàn gidi ni wọ́n wọ́n máa ní wọ́n speak fún kinní kan tẹ́lẹ̀ àwọn woman rights activists ni wọ́n àṣẹ wọ́n ń ṣe human rights activists and the majority of them they are terror they are working for terrorist people A lot of people destroy the system of Nigeria. They are even some of them are no, poli they are no politicians. Tó bá di lọ́la náà ọkọ ẹ̀ tó jẹ́ trillion kìnìyàn a máa jáde náà ló ń fẹ́ lọ campaign wọn mọ̀ láwọn náà fẹ́ lọ di kankan kankan and all these things it's not good. Ó ti wọ́ tóun tóun tóun story yẹn stop it kò wọlé lọ sanwó fáwọn tó bá ti tó fún ẹ lówó kò sí kankan kó sọ lọ sanwó àní ọmọ tó ń sọ ọ̀rọ̀ Mohbad nǹkan méjì ni bàbá Mohbad béèrè ó lóun fẹ́ DNA test ọmọ òun bàbá Mohbad lóun fẹ́ DNA test òun ló wọ́n ní at least ẹ sọ pé òun ló gbé Mohbad ẹ̀wù eh, mi lọ sí ilé olómi lóṣomi fún kó tó ti pó lóyún ọkọ ọmọ ẹ̀dẹ̀ ti kú nìyẹn ó dẹ̀ ti wá ku òun nìyẹn grandchild ẹni ó ní legal orúkọ orúkọ ọmọ yẹn tó bá dàgbà tán orúkọ ẹ̀ ló máa jẹ́ orúkọ ní Nàìjíríà orúkọ bàbá orúkọ family bàbá ni ọmọ ń jẹ́ so and they are used together kì í ṣe pé wọ́n gbé ọmọ náà wá láti ta leave this man because he's from Ekiti and you from you guys from Ijebu or you are from anywhere I don't know leave this person ẹ jẹ́ kó ní right ẹ̀ ẹ jẹ́ kó ní right ẹ̀ ẹ jẹ́ kó ẹ fi wọ́n lọ́rùn sílẹ̀ tóun àfẹ́ gbọ́ òṣì yẹn mọ́ your father is a rich man but ó ti kú carpet ló ń tà ló ń ṣe ó ti yẹ yín mẹ́yẹn ẹ̀hẹ́ so kò dẹ̀ ń ṣe So sódà kan bá rà àkáǹtì ọkọ àti tiẹ̀ kan bàbá sọ pé owó bàbá ẹ̀ ń kọ́ lòun ná onírọ́ jìbìtì ó lè lè ní gbogbo yín ó lè ara ó jáde ẹ máa ẹni tó bá ti rí sí ọmọ rẹ pé kí ló fa interview wèrè kí ló fa interview òsínwín tó wá ṣe kí ló fa interview ẹ kò sọ fún wa tó ń ṣàfẹ́ wà lórí akọ̀dédé sọ story kan ọkọ òun Your um, girlfriend ní hundred ló ní kò sí tó kàn wá you try wọn lọ́run lórun ẹ̀sìn láti wá gbà á lẹ̀ kò ṣe kò ṣe ń sìn ó ṣàdẹ̀ ti fẹ́ gbà tó lóyún yẹn ó ṣe sọ fún pé kó máa grant gbogbo interview eléyìí kó tó dì sìn ó ṣe jẹ́ ńgbà tí Mohbad kú ó ṣe jẹ́ gbogbo àti gbogbo nàìjíríà ń gbóná tán náà fẹ́ tú àṣírí gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣòṣì àti gbogbo ẹ̀yin tẹ́ ti kọ̀yìn vẹ́sù tẹ́ kàn mọ́ máa ṣe bíi pé ẹ máa ṣe nǹkan burúkú ẹ tó máa claim right pé ẹ̀yin lẹ dáadáa. ìjẹ̀bú ni ọmọ ìpẹ́ lọ́mọ mi ilé epo tí wọ́n discover yẹn ẹni tó jẹ́ chairman ló nígbà tí wọ́n discover epo yẹn I was pregnant nígbà tí wọ́n discover epo yẹn I was pregnant for this my baby ẹni tó jẹ́ ṣàmánú gbà yẹn wọ̀sẹ̀ eh, kí lorúkọ ẹ̀ ayéọ̀la tó jẹ́ ṣàmánú lẹ́kì nígbà tó discover ẹ̀ ó kú sínú ẹsẹ̀ kolas ọ̀rẹ́ ẹ̀ ìyàwó ẹ̀ tí mo sọ pé ó jẹ́ ọ̀rẹ́ mi olólọ ṣọ́ọ̀ṣì sọ síbi rẹ̀ tí mo ló ń ṣorí burúkú gbà yẹn ìjà ayéọ̀la ọkú ló máa ń pe òun àti bàbá bàbá ọmọ eh, ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ni bàbá ọmọ mi máa ń pe àbúrò bàbá bàbá tó bí bàbá eh, grandpa ni ibẹ̀ ni wọ́n ti bí ọmọ yìí kí láre gbá kínní bàbá ọmọ mi yẹn náà ẹ mọ system tó máa fi but we know what is happening tẹ́yìn kan máa ma fi system máa ma face àwọn èèyàn sọnù ẹ bá máa pa àwọn èèyàn sọnù táwọn èèyàn olódò ẹbí á máa pa olódò àwọn aláìṣòdò á máa yọ ọkù ẹ bá máa ṣe pé tí wẹ́pẹ́ ẹ máa ṣe pé ẹ máa máa sọ story kan ó ṣe gbé story yẹn máa á máa máa bẹ̀rẹ̀ sí gbé what what's so special about your story wọ́n wá control crowd sábẹ́ àwọn tó yẹ rìsẹ̀ ẹni tẹ́ bá ń control crowd yẹn you know my my platform is too hot for you to to to to to to come and visit na ó gbúròó fún yín náà má lè wọ ọbẹ̀ platform mi. owó burúkú wà lọ́wọ́ wọn wọn ò ní ṣiṣẹ́ wọn kò máa jáde ní because wọn owó wọn ṣe jáde ní olóyè owó tán máa gbà wọn máa create attention because ó níbi tó owó ti ń wọlé sí àwọn ibẹ̀ yẹn ẹ máa rí pé ṣe wọ́n ń jà fún public ah, wọ́n ti jà fún yín wọ́n jà fún yín wọ́n jà nìyẹn wọ́n ti jà fún yín ta ló fẹ́ jà ní nàìjíríà yẹn tí ò tó máa jà fún nàìjíríà tí ò tí ò ṣe pé with benefit ni wọn ò pọ̀ náà àwa tá à ń sọ̀rọ̀ báyìí tá à gbowó wọn ò gbọ́dọ̀ tẹ́ pé wọ́n ṣèkà fún mi lèmi náà ṣe ní kọ́rè láti lè sọ ṣé tó bá yẹ pé mo kò wá bìbà pé mo kò wá jẹ́ investor mo kò ń ṣẹ́ mi bí ẹni bọ́n máa sọ̀rọ̀ nàìjíríà máa dá sí because ó ti kàn mí wọ́n ti ṣèkà fún mi ó ní mo ṣe ń sọ̀rọ̀ náà. bó tún ṣe wà yẹn bẹ́ẹ̀ni sùn ó tún máa dá ṣọ́ọ̀ṣì lẹ̀ o tẹ́ ẹ̀ bá ṣọ́ra ń sìn ó máa dá ṣọ́ọ̀ṣì lẹ̀ èrò dẹ̀ máa pọ̀ ní ṣọ́ọ̀ṣì tó ń tó bá dálẹ̀ àwọn tó bá ti dá ṣọ́ọ̀ṣì lẹ̀ máa rí àwọn tó máa wà ń bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi ògbóni ìka àwọn cultism àwọn olè àwọn oríṣiríṣi terrorist ló máa wà ń bẹ ẹ lọ wo ó ti ń pìpì ẹ láti dá ṣọ́ọ̀ṣì lẹ bó ṣe wà yẹn ẹ wo gbogbo interview yẹn ó ní all the ẹ gbogbo àwọn Davido yẹn àwọn gbogbo yẹn wọn máa ń kíun nínú wọn àwọn gbogbo family wọn máa ń ṣeré lọ́dọ̀ bàbá wọn ẹ kìnìkan kìnìkan ìgbádá kìnìkan kìnìkan yẹn ìkìnìkan kò dùn bá àṣà sọ yẹn ìgbà tó ń ṣe kìnìkan ẹ nígbà yẹn ẹ bàbá olówó ẹ kìnìkan ẹ gbọ̀nkìnẹ́ ó ṣáà sọ gbogbo story yẹn sọ gbogbo ẹ yamayama kò sọ oge díẹ̀ wọ́n wá gé wọ́n wá join wọ́n gé kọ́tẹ̀ wọ́n wá ń kọ́tẹ̀ mórí wọ́n ti gbogbo tó ń kọ́tẹ̀ kéwìn wá gbé sórí platform mi so bá tó máa advertise ẹ̀ fáwọn òyìnbó bí wọ́n máa wò pé lágbára á tún máa fi scam àwọn èèyàn scam á wash tágbára bẹ́ẹ̀ yẹn bá ti wà lọ́wọ́ ẹ̀ èyí tẹ́ máa fi pariwo fọ́lọ́pàá tẹ́ máa nílé epo mú yẹn ẹ fi agbára yẹn change gbogbo kí yẹn ẹ fi agbára yẹn change ẹ jẹ kanka ẹ change ẹ èyí tó máa fi jáde tó máa fi sọ̀rọ̀ yẹn tó kàn máa fi ta sí aṣíwájú tó máa bú wọn yẹn ìwọ kan fi agbára yẹn kó kàn fi control eh, eh, àwọn nǹkan. ó jáde ńjọ́ yẹn ó ní Mohbad bá òun sọ̀rọ̀ ẹ ní owó wà lọ́wọ́ ẹnìkan owó yẹn ni àwọn kan tó pa àwọn kìnnìkan kìnnìkan àwọn èèyàn gba náà jẹ́ dákẹ́ ó tún gbélé jáde simply because ó fẹ́ cover kìnnì yẹn kò lè gbọ́mọ̀ ọlọ́run ò gbà ọlọ́run lòun ò gbà kì í ṣe àwa o kì í ṣe àwọn èèyàn o ọlọ́run lòun ò gbà ọlọ́run ò tẹ̀sẹ̀ pò máa pa ẹni tó pa Mohbad tó bá ti jẹ́wọ́ kò ó kàn ní kán mọ̀ ní sódà tán bá ti rójú ẹ̀bẹ́ yẹn kò tún nílé yìí sì fún láti tún máa mú mi kó tún lù pa ṣó ti yé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kò ń ṣe pé wọ́n fẹ́ pa ẹni yẹn pé wọ́n máa sọ pé kó pa no torí tẹ bá gbọ́ ẹni tó pa gan ẹni ẹ̀gan máa ṣe yín tó wọn ò ní sọ pé wọn ò sọ pé wọ́n fẹ́ pa ẹni yẹn ṣùgbọ́n kó kàn tiẹ̀ ṣáàjẹ́wọ́ kán dẹ̀ sọ tó bá jẹ́ pé ó ná ṣẹ̀wọ́n ni tó bá jẹ́ pé ó gba girlfriend wọn náà ni torí nàìjíríà yẹn tó bá ti lọ sùn pẹ̀lú girlfriend àwọn kan wọ́n máa mú ayé ẹ̀ sọnù àti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á mú ẹni tó bá fẹ́ tẹ́lẹ̀ ìwọ òde mọ́ wọ́n á pàdánù ni experience la fi ń sọ̀rọ̀ ó ti yé kẹ má kàn máa fi kà kínní kẹ jókòó síbẹ̀ kẹ ọ̀tọ̀ lẹni tó máa máa ṣe kà kẹtẹ̀ lẹni tó máa máa nọwọ́ sí ó ti nọwọ́ sí aṣíwájú tù tó ń gíslọ́ọ̀fà yẹn mo dárúkọ ṣé pé nísìkò sí nǹkan tó bá sọ mi ì ṣe sọ pé MC wà nínú ẹ̀ mi ì ṣe sọ pé Pasuma wà nínú àwọn tó wà nínú gíslọ́ọ̀fà mi ì ṣe sọ bẹ́ẹ̀ mi ṣe sọ bẹ́ẹ̀ mi ṣe sọ bẹ́ẹ̀ pé olórin mi wà níbi àbóṣùpá opó wà nínú gíslọ́bà tí bá sọ àwọn mẹ́ta tó kù yẹn gan mi kàn forúkọ bò wọ́n láṣìírí ni politician wọn àdìyà close to aṣáájú nonsense. tóun Nigeria police ní tí tóun ti fojú yín rí mi ò sọ pé Nigeria police náà mi sọ pé gbogbo yín dá o ẹjọ́ sá ẹjọ́ máa o mi sọ gbogbo Nigeria gbọ́ o ṣàmì gómìnà náà sọ̀rọ̀ nípa àwọn ọlọ́pàá rí ṣùgbọ́n àwọn ọlọ́pàá yẹn náà tọrọjọ́ ìtumọ̀ sọ̀rọ̀ nípa Olúṣọlá ẹ̀rìn gbà yẹn tó bo lọ́mù ó fẹ́ ṣe dáadáa ó fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n nígbà tí ẹni tí torí come and see something Kom, kom, kom, kom, kom. Mo rí ìgò kan sí mi. Go online. Hmm? You're not Mo rí two fifty kan sí mi. Eh? Two fifty. Yes. don't oh, know. I think the same that one just cleared. Anyway. Má mi bomi sínú kiri yẹn bẹ́ẹ̀ mo fẹ́ so ara mi again. Ẹ ṣẹ́ẹ̀kì gbogbo àkáǹtì wọn gbogbo wọn yẹn. Wọ́n máa sọ pé ṣẹlẹ́wẹ́ àwọn yẹn tiẹ̀ fi ń ṣiṣẹ́ wọn wọ́n lè lè lówó wọ́n ń kọrin yẹn tó bá kọrin yẹn wọ̀ tí káwọn kan máa jókòó kan máa sọ my father is a billionaire i mean no billionaire kọ́ ni tó ní bàbá òun is a trillionaire òun jókòó sí bàbá òun nínú ilé báyìí oníṣẹ́ mọ̀ pé tí bàbá èèyàn bá kú ẹ mọ̀ pé tó bá ti lówó oníkàlùkù máa fẹ́ jókòó tì láti lè jí nǹkan one thing or the other so àwọn owó tó kó ní ọjọ́ yẹn ń kọ́ ní ní rọ́ọ̀ṣì. ìjẹ̀bú like ritualist lọ́nà ó dárúkọ àkárìgbò barẹ́mu kò sí nǹkan tí ò dárúkọ tán bẹ́ẹ̀ ní gbogbo plan yìí èkó jẹ́ sí ní tó kàn wá àfẹ́ gbogbo story yẹn story yẹn tọ́jú ẹ̀ nù tọ́ba ti mẹni tó pa Mohbad tọ́ba ti ṣàlàyé gbogbo bí ìfun àtẹ̀dọ̀ wọ́n ṣe yọ gbogbo kinní yẹn wọ́n ti ṣe àrùn ó ti tán wọ́n dẹ̀ ṣe sọ́ọ̀rì fún gbogbo nàìjíríà wọ́n ṣe sọ́ọ̀rì fún bàbá Mohbad ó ṣe pé wọ́n máa tún ṣe tán wọ́n tún máa ráìdì ẹ̀ wọ́n tún ní kò lè rìn àwọn èyí náà lẹ́ máa ọmọ ẹ̀tọ́ tí wọ́n máa tẹ́tẹ̀ tẹ́ bá shut up ẹnu yà máa pa yín ni irọ́ o tó bá ti lè break iṣẹ́ nìkan tó bá ti lè irú ọ̀rọ̀ Mohbad tó bá ti lè tú ẹni yẹn láti rí báyìí Nàìjíríà máa ní peace bẹ́ẹ̀ ni àwọn tó kù kan tó jẹ́ ọmọọṣẹ́ tọ́ máa ń ṣòṣì yẹn gan máa mọ̀ pé ok if they tọ́ bá lè jojú ele iṣẹ́ wọn máa jojú ẹ̀ lọ́nà bá lè tu ele anybody can be too late ìyẹn mi pé ẹ̀dẹ̀ anybody can be exposed that is nǹkan tó ń jó òyìnbó yẹn nìyẹn kọ́ gbogbo àkáǹtì yẹn your boy ó ti ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tí ń defend rẹ̀ eh, my father is a trillionaire so owó ẹ̀ ni ah. ṣó ti gbọ́ tóun àbẹ́ ìjà wa àdẹ̀bínú sí ṣó ti gbọ́ kàn bá wa ṣàlàyé ó ti gbogbo yín tẹ̀dẹ̀ wà lórí ọ̀rọ̀ mi tẹ́ ẹ̀ fẹ́ kí n sọ̀rọ̀ mọ́ gbogbo yín yẹn ẹni tó wà lórí ọ̀rọ̀ mi ní ìlú Canada àbí ní Nàìjíríà àbí níbikíbi tẹ́ ẹ reduce page mi báyìí ọlọ́run máa reduce ayé yín ẹ̀mí yín máa short bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó dààmú platform yẹn ọlọ́run máa dààmú ayé yín ọlọ́run máa reduce ayé yín ọlọ́run máa gbẹ̀mí yín ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ pẹ́ mọ́ ọlọ́run máa tú yín láṣìírí ọlọ́run máa gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti dá sílẹ̀ ọlọ́run máa tú gbogbo ẹ̀ síta gbangba. ọmọ ìpẹ́ lọ́mọ mi wọ́n Lagos kí ni wọ́n ṣe fún bàbá yẹn ẹ tú ẹni tó pa á síta ẹ tú wọn ti wá sọ ń gbà ẹ ká bí òun sọ pé kí wọn ṣe tú ẹ tú ẹni tó pa á. But there was one thing money could not buy. I was completely a paralyzed child. I was able. Hmm. I was. not paralyzed kí ló anybody ló ní story when i was so so small for years like this ọlọ́run ò ní carry me mi bàjẹ́ kó lọ bèrè hmm, tani ò ní story tani ò ní story Long when she me, they paralyzed. paralyze ọwọ́ mi ò dẹ̀ ní oríṣiríṣi ìwà burúkú ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yẹn they should check them president bola ahmed tinubu ẹni tó bá ti yẹ kó kàn bu yín for fun ó ti tó bọ̀tú lórí ọ̀rọ̀ mohbad ẹ má tẹ̀ wo àwọn tó bu yín àwọn tó tẹ̀ sọ̀rọ̀ but kéèyàn continue nígbà tí ọ̀rọ̀ yìí parí báyìí sìn tẹ̀tí the president anybody who ní láti ṣe campaign mọ́ after election náà every time báyìí lóyún màmá sọ pé mi mọ́ sọ fóun torí nǹkan tó wọ́n kì láyà ni pé mi mọ́ sọ fóun pé aṣáájú o is a scam aṣáájú o is a kiri kan aṣáájú o is a kiri kan aṣáájú o is a kiri kan president nàìjíríà nìyẹn o kò rí anybody níjẹ̀bùrí tó jẹ́ nǹkan burúkú. tó bá jẹ́ ẹnìkan kó jẹ́rú àwa ìlàjókòó ń sì làwọn máa ń sọ sórí gbogbo táàbùn tí ò da nípa ìjẹ̀bú wọ́n máa ní wọ́n bú jẹ̀bú ni wọ́n máa ní wọ́n bú jẹ̀bú ni and then they be sitting down somewhere and be dragging people's life majority ayé tó bàjẹ́ ní nàìjíríà nàìjíríà yẹn nílẹ̀ yorùbá ìjẹ̀bú àti ìbàdàn ló bà nàìjíríà jẹ́ ló bà ilẹ̀ yorùbá jẹ́ ìjẹ̀bú àti ìbàdàn ni i don't want to talk i don't want to talk but this is not the time to be saying àwọn tó ṣe but nǹkan tó kàn ṣẹlẹ̀ ń sìn pé tó bá ti ṣe ìkà come out to to to to to come out and tell the whole world that sorry ni tó bá máa ṣe sorry fún tí ìjọba bá máa gba sorry tí àwọn èèyàn bá dẹ̀ máa gba sorry enough is enough of bullshit bàbá yẹn ọmọ ẹ̀ ní ọmọ ẹ̀ ní wọ́n pa owó tí ọmọ yẹn tún gbà wọ́n tún fún lára ẹ̀ bàbá yẹn tún tọrọ bára mi wọ́n tún níwọ̀n gbúdọ̀ tún fún lówó what a wicked why wicked gbogbo wọn máa sọ pé ọmọ olówó làwọn kìíní kan lówó làwọn how did you get the money tell us your father tó ti kú látọdún wo náà ń sìn wá ní tìlọ́níà ni hmm, tìlọ́níà ò ṣe yá nàìjíríà lówó ní kí dádì ẹ̀ kan lọ gbégbé àkáǹtì dájú ẹ̀ kan yá nàìjíríà lówó onírọ́ because there is a fraud serious one going on from herself and from the husband and also he want to use system to cover that the father is rich that's why where they why, where they are getting the money from. Tonto Dike is part of ìbọn ṣe sọ mi ò mọ̀ ṣùgbọ́n Yorùbá tí wọ́n máa ń sọ concrete Yorùbá tó máa ń sọ ní abẹ́ gist lọ́ba yẹn kò ń ṣe Tonto Dike ló máa sọ. So kódà èyí tí Ìyábọ̀ Òjó bá ṣe àmọ́ àmọ́ kò ń ṣe mi ò sọ pé yòó náà síbẹ̀ bọ́ gbogbo wọn lè ṣu investigate them wọ́n máa sọ̀rọ̀ gbogbo wọn máa sọ èèyàn kan ṣe kiri kan o ta ló bọ̀ iṣẹ́ ta ti ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà yàrá ìjàyìn wo ló ṣe àwọn ò sọ̀rọ̀ nítorí pé we want to collect money ẹ̀yin máa jáde tẹ́ bá ti sanwó fún yín wọ́n máa tẹ̀ sáwọn èèyàn lójú because you know the source of ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè gba owó Nàìjíríà ẹ mọ bẹ́ẹ̀ ṣe ní condition láti gba owó Nàìjíríà and some people between pé kí olóòdè náà lè da ẹ̀yàn máa bàjẹ́ systematically ẹ̀yin náà ti máa tún jáde lẹ́ẹ̀ máa kó lè wájà lẹ́ẹ̀ ti máa polo kókó wa mu kó tó wí kó tó bọ̀ ó máa bú ọlọ́pàá nàìjíríà ó máa bú tinubu president bọ́lá ahmed tinubu ó máa bú ọ̀rẹ́ ní bú àwọn kan kò sí nǹkan tí dẹ̀kun ṣe tó máa ṣe kíní kan fún. tó ń stop your bullshit ṣé tó pé wọn ò drag ẹ if nigeria dey love ẹni kan ó yẹ kó kú èrè ẹ fún ọ̀rọ̀ ìwọ̀n tó lórí yẹn mohbad yẹn tó lórí ń jọ sí ó yẹ kó padà wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó máa sọ fún wọn kó sọ fún wa ẹni tó ẹni tó yọ ìfun àtẹ̀dọ̀ ohun tó fẹ́ máa kọ́bà ìpè kiri kan kó jẹ́ òye kó sọ ó ló ń bá sọ̀rọ̀ what a nonsense what a nonsense so stop your fuckery o stop your fuckery gbogbo àwọn tó ń speak fún Mohbad yẹn tí wọn gba owó I don't think they pay them most of people tó ń speak fún Mohbad ni wọ́n suffer seriously original one yàtọ̀ sáwọn tó bá kàn jẹ́ kí àkáǹtì wọn boost náà kan support àkáǹtì wọn àkáǹtì tèmi bíbà ẹ jẹ́ kí n gbowó àkáǹtì mi tiẹ̀ tún ṣe dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lágbà tí wọ́n ti sọ̀rọ̀ Mohbad yẹn ni wọ́n sọ pé we don't want we will not allow you to get money ẹ má máa ṣe ìka ẹni tó bá ti ń sọ tòótọ́ rẹ̀ ẹ má máa gbógun tì àní iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe kò ń ṣe iṣẹ́ yín gan Ọlọ́run ló ràn mí ní iṣẹ́ yẹn àwọn èèyàn a dẹ̀ ń pray fún wọn pé ẹni tó ń ṣèkà kì í ṣe tí mo bá nì gangan gbogbo ẹni tó bá ti ń ṣèkà repent from it or you ṣẹ̀sìn ayérayé. bó ṣe jẹ́ nìyí mú fọ̀ náà ẹ má gbà wọ́n máa gbé jáde wọ́n á ní pé àwọn tó wá ẹgbẹ́ tó wọ̀ ló wá gé fún àtẹ̀dọ́ ẹ̀ gbogbo wọn tó wà nàìjíríà tó bá àtijọ́ yé wọn àti gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún àti ohun gangan fúnra rẹ̀ gbogbo pátá náà wà nínú ẹgbẹ́ òkùnkùn kan wọ́n ṣe ti dáì fún wọn nígbà tó wà ní twenty four years wọ́n ṣe pa àwọn náà nígbà tó wà ní twenty five ẹgbẹ́ ìgbà báyìí tóun lanu sọ pé ó kú wípé wọn ìgbà tí bàbá òun kú yẹn ṣé bàbá ẹ̀ kú at the twenty six ṣé bàbá ẹ̀ ò kọ́ léegun ọ̀jẹ́ kó jèrè iṣẹ́ tó ṣe kí ló dé tó jẹ́ pé ọmọ èkìtì ọmọ ọ̀dọ̀ àwọn tó bá ti wá láti kan náà máa máa kọjú ìjà sí. tó bá ti ní wọ́n mú kó tiẹ̀ wá jẹ́ pé tòótọ́ ni eh, president wa ò ń ṣe ọmọ Èkó àbí kankan ṣé yẹn jẹ́ crime ni gbogbo àwọn tó wá sílùú Canada níbà àtàwọn méjì àtàwọn tó wà lamẹ́ríkà tó wà London tó wà Canada tó wà ní power are they from this place originally we be talking about serious things àwọn èèyàn tẹ wọn máa sọ̀rọ̀ wọ́n máa sọ wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀tẹ̀ wọ́n máa fẹ́ sọ̀rọ̀ làpálàpá tó máa ń sọ̀rọ̀ ẹ̀tẹ̀ wọ́n máa fẹ́ sọ̀rọ̀ làpálàpá tó fẹ́ máa fi ẹ̀tẹ̀ wé làpálàpá ni tó fẹ́ máa fi kú oorun ni. a máa ní a máa ti ń sọ̀rọ̀ sí a máa ní wọn ò ní jẹ́ kó wù ẹ̀ mo ń bọ̀ mi tí ì dé fún gbogbo yín anybody bá ti ṣe burúkú ẹ̀ bá wọn bá máa wò mí níbí báyìí a máa sọ̀rọ̀ ó ti yé wọn bá máa wò mí kó jẹ́yàn méjì lówó mi mo máa sọ ayẹyẹ bá dẹ̀ ti sọ níbi ayẹyẹ máa bàjẹ́ ni. put water in a bath for palm i want to shower my i want to dip my i mean i want to soak myself in the water okay nonsense me i don't want to play your your voice i don't want to play you Oh my, wọ́n máa spread agbẹ́rẹ́ sórí social media I'm a máa one, my one máa wọ́n one for one, my one boost ẹ̀ wọ́n máa gbé kiri ẹ̀yin olórí búkú ẹ̀yin terrorist yìí